الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان في الأقوال والأفعال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته على طفل الله سبحانه وتعالى ọba tí ó tún yọ̀ǹda fún wa ọba tuntun fún wa láǹfààní kí a tún máa pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe yìí lórí mafasidul intikhabat fi manzuri islam àwọn aburú tí ń bẹ níbi ìbò dídì nínú ìwòye islam ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tuntun ṣe ń rọrùn láti tún máa pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ tuntun míì eléyìí tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà lọ́ba tí a dá ọpẹ́ fún. mo jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àfi Allah subhanahu wa ta'ala nìkan. mo rẹ̀ jẹ́rìí pa nabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni. àlékún ìkẹ́ ọlọ́run ọba àti ọ̀nà ọlọ́run ọba àtúrà jẹ́njẹ́ tán ọlọ́run ọba kó máa bá nabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara lé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alayhi wa alihi wa sallam lótìtọ́ àti lódodo tọkàtọkà títí di ọjọ́ ìkẹyìn abẹ́lúwa kójọ jàre kí ó fi àwa náà sínú àwọn ẹrú yìí innahu waliyu dhalika wal qadiru alayhi wa bil ijabati jadir wala hawla wala quwwata illa billah àlẹ́yìn náà mú kí ẹ̀yàn màyá mi alápalẹ́ mú kí wa pẹ̀lú kíkí islam eléyìí tí ó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ba ọ̀la ọlọ́run ba tó ra jẹ́ńjẹ́ tán rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wà. lónìí pẹ̀lú gọlọ́run ba Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú lórí al-mafsadatu at-tasi'a aburú ẹlẹ́ẹ̀kẹsàn-án min mafasidi al-intikhabati fi manzuri islam á tẹ̀síwájú lórí aburú ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn aburú tí ó wà níbi ìbò dídì lábẹ́ ìwòye Islam pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala àṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ká tó bẹ̀rẹ̀ sí máa ka àwọn mafásìdù yìí débi tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala bá fún wa ní ọ̀ǹda láti kàdé lónìí mo kọ́kọ́ fẹ́ pàkíyèsí wa mo dẹ̀ fẹ́ ṣe wá láǹfààní pẹ̀lú kọ́ ìdá eléyìí tí àwọn tí wọ́n ń pèpè sí ìbò dídì tí wọ́n ń gbára lé torí pé wọ́n lẹ́rìí kankan tí wọ́n gbára lé jòkó ìdà yìí náà lọ jòkó ìdà yìí lọ kọ́ ìdà yìí dẹ̀ ní ìlòkulò ni wọ́n ń lò wọ́n ń lò ó síbi ìfẹ́nu wọn ni eléyìí báyìí dẹ̀ ní nǹkan kan tí a mà gẹ́gẹ́ bí àmì tá a fi máa ma àwọn onífẹ́ẹ́nu ni so nínú àwọn ṣe àárò àwọn onífẹ́ẹ́nu òun náà ni kí wọ́n lo ọ̀rọ̀ tí ó lálàáfíà kí wọ́n lo kán lo síbi ìfẹ́nu wọn láti fi pèpè lọ síbi ìfẹ́nu ọ̀rọ̀ tó jẹ́ sí pé ojú oyin ìmọ̀nà òun lọ̀rọ̀ yẹn ń pèpè lọ ọ̀rọ̀ tó jẹ́ sí pé ibi ìmọ̀nà ló ń pèpè sí irinṣẹ́ díẹ̀ ni ọ̀rọ̀ yẹn láti fi pé àwọn èèyàn lọ sójú ọ̀nà mà àwọn ò lò láti pèpè lọ síbi ìfẹ́nu eléyìí báyìí nínú àwọn ṣìáàrù àwọn onífẹ̀ẹ́ mú wọn lè lè wà so gẹ́gẹ́ bó jẹ́ sí wọn láwọn àwọn àmì míì náà tá a mọ̀ fi ń mọ̀ wọn wọn láwọn àmì míì náà tá a mọ̀ fi ń mọ̀ wọn nínú àwọn àmì tá a mọ̀ fi ń mọ̀ wọn sòun náà ni kí wọ́n máa yí ìtumọ̀ máa yí ìtumọ̀ ọ̀rọ̀ padà yuharrifuna al-kalima an mawadi'i yuharrifuna al-kalima an mawadi'i wọ́n máa yí ọ̀rọ̀ padà wọ́n á yí padà kúrò ní ààyè ibi tí ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó lọ ààyè ibi tí à ń lo ọ̀rọ̀ yẹn sí wọ́n á gbé ọ̀rọ̀ yẹn kúrò lójú lójú pànà yẹn wọ́n á gbé lọ sí ojú pànà míì so eléyìí báyìí nínú àwọn àmì tá a mọ̀ fi mọ̀ àwọn oníbídà ni àwọn àmì tá a mọ̀ fi mọ̀ àwọn oníbídà ni yuharrifuna al-kalama an mawadhi'ihi wọ́n á gbé ọ̀rọ̀ wọ́n á yí ọ̀rọ̀ kù ní ojú pànà ibi tó wà wọ́n á gbé lọ sójú pànà míì eléyìí tó bá fẹ́nu wọn mọ́ alikẹ́límù tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so pẹ̀lú míìmù ni o kò ń ṣe pẹ̀lú eléyìí títà parí ẹ̀ tó ń pè ní alikẹ́límọ́tò lórí báyìí sìn eléyìí báyìí lọ́fà tí mo fi lò ó mo ṣe lóyìn fún àwa tí àbá nífura sí bí ọ̀rọ̀ yẹn ṣe wá bí jumla yẹn ṣe wá so yuharrifuna al-kalama an mawadi'i àwọn oníbídà nínú àwọn àmì tá a fi máa ń mọ̀ wọn àwọn onífẹ̀ẹ́nu òun náà ni kọ́ máa yí ọ̀rọ̀ kọ́ máa yí ọ̀rọ̀ kọ́ máa yí ìtumọ̀ ọ̀rọ̀ padà láti lè fi pèpè síbi fẹ́nu wọn láti fi lè láti fi lè fún ìfẹ́nu wọn lágbára láti lè láti lè fi ìfẹ́nu wọn rinlẹ̀ eléyìí báyìí nínú àwọn kan tí a mọ̀ wọn mọ̀ ni ṣẹlẹ báyìí náà ni nǹkan tí ó tún ṣẹlẹ̀ níbi qaida tí wọ́n ń lò yẹn náà qaida wo òun náà ni irtikabu akhafil mafsadatayn irtikabu akhafil mafsadatayn qaida tí ó pé ó lálàáfíà nínú mọ̀ṣẹ̀ríà ni tó yẹ sí pé a máa ń lò ó ní ààyè ibi tí ọba yẹ ká lò sí a máa ń lò ó ẹgbẹ́ bí ṣẹ̀ríà ṣe fẹ́ ká lò ṣùgbọ́n kọ́ ìdá yìí so àwọn onífẹ̀ẹ́nú wọn a máa sásábẹ́ kọ́ ìdá ìgà wọn a máa sásábẹ́ òfin yìí wọn a máa sásábẹ́ ọ̀rọ̀ yìí so láti fi gbé àwọn ìsìnà wọn àti fẹ́nu wọn láti fi gbé wọlé sínú ẹ̀sìn so nítorí ìdí èyí àrà sọ̀rọ̀ lórí ẹ̀ ṣókí ṣe rí irtikabu akhaffi al-mafsadatayn òun náà ń pè ní irtikabu akhaffi ad-dararayn wàtíkábù àkọ́fì dọ̀rọ̀rì òun náà ń pè ní ìtìkọ́dù àkọ́fì dọ̀rọ̀rì òun náà ní kí a mú eléyìí tó fúyẹ́ jù nínú ìnira méjì tó wà nílẹ̀ kí a kó sí eléyìí tí ó fúyẹ́ jù nínú ìnira méjì tó wà wájú wa tí a lè rí méjèèjì sá fún a ní láti kó sí kanu méjèèjì a lè rórí mú bọ́ kó o níbi ìnira méjèèjì yẹn kó o níbi aburú méjèèjì yẹn ìkan ìkan máa ṣẹlẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà ni pé tí a bá ti bára wa nírú ipò báyìí so eléyìí tá a máa fara mọ́ òun náà ni eléyìí tó bá kéré jùlọ eléyìí tó bá fúyẹ́ jùlọ nínú àwọn aburú méjèèjì so òun la máa fara mọ́ nítorí ká fi dáàbò bo ra wa kóun bí ká kó síbi eléyìí tó tóbi jùlọ so eléyìí báyìí ni nǹkan tí wọ́n gbára lé wọn lẹ́rìí mi tí wọ́n gbára lé wọ́n bá yín sìn lórí wípé ó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn lọ gba káàdì ìdìbò ká máa dìbò orí bá nìsín ó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn lọ káwọn èèyàn lọ káwọn dìbò so wọ́n ní ìdìbò àwọn náà gbà pé mafasidu wà ń bẹ àwọn aburú wà ń bẹ so bákan náà kí àwọn mùsùlùmí káwọn mùsùlùmí ká má wà ní ipò ìjọba ká má wà ní ipò àṣẹ ká má wà ní ipò aṣíwájú ká má wà ní ipò adarí àwọn mafasidu wà ń bẹ tí ó ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí náà tí ó dẹ̀ ṣẹlẹ̀ sí Islam láwùjọ tí ó rẹ̀ bá ti ń ṣẹlẹ̀ so wọ́n wá ní. eléyìí tí aburú ẹ̀ fúyẹ́ jù òun náà ni aburú káwọn mùsùlùmí lọ kó sínú ìjọba democracy yẹn wọn láburú yẹn lọ yẹ ká fara so sóyè báyìí sìn so wọn ní òun ló fúyẹ́ jù bàtà ti wà láàrin aburú méjì aburú ń bẹ níbi ká dìbò àwọn náà fara mọ́ aburú sì ń kí a lo òfin míì láti máa fi dájọ́ lé àwọn èrò orí tó yàtọ̀ fún fi hàn lọ́wọ́ bá so aburú wa ń bì yẹn náà tí wọ́n wá ní aburú ilé tó kéré jù ní aburú ká lọ òfin míì tó yàtọ̀ fúnfin ọlọ́run bá Allah subhanahu ta'ala so ká ká fara mọ́ yẹn so ká fi dìbò pẹ̀lú gbogbo aburú tó wà ń bẹ̀ yẹn ká kó sí gbogbo àwọn aburú yẹn nítorí pa afẹ́ fi dáàbò bora wa kóun bí ká kó síbi aburú kí mùsùlùmí má wà ní ipò adarí kí mùsùlùmí má wà nínú ìjọba eléyìí tó yẹ sí pé ó lè ṣe àkóbá ńláńlá fún islam àtàwọn mùsùlùmí. so tí a bá ní ká wò ó in tí wọ́n ń pàpè mọ́ ara rẹ̀ yìí àbí tá a bá ní ká wo kọ́ ìdà tí wọ́n lò tí wọ́n gbára lé yìí tí wọ́n gbẹ́sẹ̀ lé lórí yìí a rí i pé kọ́ ìdà yẹn tó kò lọ síbi tí wọ́n ń lò lọ kọ́ ìdà yẹn ó ń takò wọ́n ni nítorí pé ká tó lè ṣerú ẹ̀ á wàá gbé kílẹ̀ àwọn mafasid tó wà níbi alintikọbat àti adimukọrọpẹyà á gbé àwọn mafasid yẹn kalẹ̀ á gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan á wàá wo àwọn mafasid tó wà níbi kí àwọn mùsùlùmí kí wọ́n kó sínú aburú yìí káwọn mùsùlùmí kó síbi ìbò dídì káwọn mùsùlùmí kan lọ kó sínú ìjọba eléyìí tí yóò máa lo òfin tó yàtọ̀ fófin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti gbé láti máa darí àwọn èèyàn láwùjọ. bákan náà yàtọ̀ síyẹn àti àwọn aburú ńláńlá eléyìí tí wọ́n kó sí síwájú ká tó débi ìjọba yẹn àti àwọn aburú ńláńlá tó tún padà máa kó sí lẹ́yìn ìgbà tó bá wà nínú ìjọba yẹn ẹ wo nǹkan tí ẹ wo àwọn aburú ńláńlá tí wọ́n kò sí nígbà tí wọ́n bá fẹ́ dìbò tí wọ́n bá fẹ́ díje fún ipò adarí bóyá ipò gómìnà ni bóyá ipò ààrẹ ni bóyá ipò alága local government ni alága ìjọba ìbílẹ̀ ni àbí ipò fún ìdíje fún ilé ìgbìmọ̀ asòfin àgbà ni àbí ilé ìgbìmọ̀ asòfin kékeré gbogbo àwọn aburú tí wọ́n kò sí tí wọ́n bá fẹ́ díje yìí eré fẹ́ pé àti ka mẹ́jọ nínú ẹ̀ tá a sì tó máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú gbọ́lọ́wọ́n bá Allah subhanahu gbogbo aburú yẹn àti aburú tí wọ́n padà kó sí nígbà tí wọ́n bá dénú ìjọba yìí láwọn aburú tó yẹ pé wọ́n máa kó sí lójoojúmọ́ ni wọ́n máa kó sí àwọn aburú yẹn lójoojúmọ́ ni kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tí wọ́n ní kó sí àwọn aburú yẹn àti aburú kéèyàn lọ máa lo òfin míì tó yàtọ̀ òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti ṣe ìdájọ́ lórí àwọn èèyàn lérí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó kọ̀ fún wa tó dẹ̀ ṣe léwọ̀ tó dẹ̀ lè koko mọ́ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ní al-Qur'anul Karim gbogbo àwọn aburú yìí so tábánikà gbé kalẹ̀ wọ́n bá yín sìn káwá gbé aburú tí ń bẹ ń di káwa mùsùlùmí má wà ń bẹ̀ káwa mùsùlùmí ká má bá wọn kópa ń bẹ̀ ká má bá wọn dìbò ká má bá wọn díje fún ipò ìjọba ká má bá wọn lọ́wọ́ sí so irọ́ aburú tí ó ṣe àwọn mùsùlùmí níbẹ̀ aburú tí ó ṣe islam wọ́n bá yín sìn aláwọ̀ kọ́ ni pé ẹjẹ́ ká kọ́ lọ mọ̀ náà pé islam aburú kankan ò lè ṣe islam náà ẹ gbàgbé yẹn àwa mùsùlùmí laburú lè ṣe ṣùgbọ́n islam aburú lè ṣe islam rárá wọ́n bá yín sìn ìsìláàmù lè má rọ̀ wọ́n mú láwùjọ kan bóyá nítorí pé àwọn tí wọ́n lágbára láwùjọ yẹn àwọn ọ̀tá ìsìláàmù ni èyí ò túmọ̀ sí pé èyí ò túmọ̀ sí pé bóyá aburú ṣẹlẹ̀ sí ìsìláàmù aburú kankan ò lè ṣẹlẹ̀ sí islam ẹyọ kan báyìí ò lè ṣẹlẹ̀ sí islam kọ̀ọ̀rọ̀ àyè láwùjọ ti yín oyè báyìí sì yìn so èyí ò túmọ̀ sí pa burú sí islam ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí tẹ́ àbẹ́yìn ọmọ ènìyàn tẹ́ wà láwùjọ yẹn tẹ́ rí islam ń ṣe ẹ̀yin láburú ṣe àbúrò ṣe islam ẹ̀jẹ̀ àkọ́kọ́ dèèyàn mọ́lẹ̀ náà nàmú aburú tí ó wà ṣe àwa mùsùlùmí yẹn náà so aburú tí ó ṣe àwa mùsùlùmí yẹn ṣé aburú yẹn ṣé aburú tó jẹ́ aburú tó jẹ́ aburú tó rinlẹ̀ so ṣé mafsada haqiqiya ni àbí mafsada wahmiya sáburú tó jẹ́ pé òdodo aburú tó rinlẹ̀ tó rinlẹ̀ pé ni yóò ṣẹlẹ̀ sáwa mùsùlùmí ni àbí aburú tẹ̀yìn rò wípé yóò ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí àti wípé nígbà tí àwọn tí ẹ dìbò fún àwọn tẹ́ ẹ ti lọ àwọn tí jẹ́ sí pé ọ̀rọ̀ wọn dàgẹ́ bí òwe Yorùbá wípé àìmọ̀sẹ́kọ̀ orógùn òun ló mu torí bomi gbóná àwọn tí ò mọ̀sẹ́kọ̀ àwọn tọ́da gẹ́gẹ́ bí orógùn tí wọ́n mọ̀sẹ́kọ̀ tó mú wọn torí bomi gbóná yẹn ní tí ó ba ayé àtàlùkèyà àmọ́ wọn jẹ́yìn àwọn tẹ́ ẹ ti lọ fẹ́ pé ayé àtàlùkèyà àmọ́ tí wọn òun lẹ fi ta káìtì òye bá yín sìn ayé àtàlùkèyà àmọ́ tí wọn lẹ fi wéwu tẹ́ ẹ ti lọ bẹ̀yẹn aburú tí àǹfààní wo ni wọ́n ń rí ṣe nígbà tán wà ń bẹ̀ àǹfààní wo ni wọ́n rí ṣe torí pé àwọn táwọn wí ìtàn bá débẹ̀ minority ni wọ́n láàrin majority àwọn aláburú tó wà ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí nǹkan tá a sàlàyé lánàá wà yín tó tẹ́ akthara man fil ardi yudilluka an sabilillah so àti ayatollah ọlọ́mọ adékẹ́sọ pé wà má aktharu an-nasi walau harasta bi mu'minin so àti àwọn àyà tó sọ̀rọ̀ nípa àkàríyà àkàríyà nínú alukur'an àwọn nusus tó ń sọ̀rọ̀ nípa yí pé àwọn aláburú àwọn náà máa ń pọ̀ jùlọ tọ́lọ́mọba àlekíra tó bá dẹ̀ fẹ́ ròyìn àwọn èèyàn kan pẹ̀lú àkṣàríyà pẹ̀lú pípọ̀ àwọn aláburú lọ́mọba àlekíra máa ń ròyìn pẹ̀lú pípọ̀ tọ́lọ́mọba àlekíra bá fẹ́ ròyìn àwọn ẹni rẹ̀ kílà lọ́mọba àlekíra máa fi ròyìn wọn kíkéré lọ́mọba àlekíra máa fi ròyìn wọn. àìlè yìí báyìí dẹ̀ ní kò ń ṣe nǹkan tí ó jẹ́ àjòjì nínú mímọ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó jẹ́ àjòjì láwùjọ ọmọnìyàn wípé àwọn tí wọ́n jẹ́ ẹni rí so wọ́n máa ń kéré gan láwùjọ àwọn tó jẹ́ ní ibú àwọn náà máa ń pọ̀ wọ́n á pọ̀ bí rọ̀tìrọ̀tì kò yé báyìí sí ṣùgbọ́n àwọn tán jẹ́ ní ibú yẹn náà ní so àwọn ẹni rí wọ́n ṣe kéré ló ń kà yẹn àwọn náà ni ó padà lékè àwọn náà padà borí torí pé wa amma zabadu fayadhabu jufa'an wa amma ma yanfa'u an-nas fayamkusu fil ard amma zabadu amma zabadu fayadhabu jufa'an wa amma ma yanfa'u an-nasa fayamkuthu fil ard ọlọ́run bá ní amma zabadu ẹ rí àwọn ìdọ̀tí ilé tágbàrá ń gbé nígbà tí òjò bá rọ̀ fayadhhabu jufa'an òun yóò lọ àgbàrá ó gbé lọ ní nǹkan tí ò wúlò ni yóò lọ yóò kà wé tì bẹ́ẹ̀ ni orí bá yín sìn wa amma ma yanfa'u an-nasa fayamkuthu fil ard ṣùgbọ́n àwọn nǹkan tí ó bá sáwọn èèyàn láǹfààní tó bá ṣe wò kó kéré tó fayamkuthu fil ard àwọn ni ó dùn lórí ilẹ̀ tí ó sàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn sàǹfààní lórí ẹ̀ ṣùgbọ́n azabat eléyìí tó pọ̀ àwọn àdọ̀tí tó pọ̀ àwọn rọ̀tìrọ̀tì eléyìí tágbàrà ń gbé lọ yẹn fayadhabu jufa'an fayadhabu jufa'an so bọ́lá wọn bá lọ subhanahu wa ta'ala ti sọ́nà al-Qur'an ni so ìyẹn ni a ti ń padà bọ̀ lórí ẹ̀ insha Allah karim ṣùgbọ́n nǹkan tá a fẹ́ fi ọrin lẹ̀ níbi bíi ni pé ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹ má jẹ́ káwọn èèyàn kan káfí búrẹ́dì káfí kó yín lómi ọbẹ̀ pẹ̀lú kọ́ìdà eléyìí tí ò eléyìí tí ò ṣègbè lẹ́yìn wọn kọ́ ìdá eléyìí tí ó pèpè lọ síbi tí wọ́n ń pèpè lọ yẹn tí wọ́n ń lò pẹ̀lú ìfẹ́ náà kọ́ ìdá yìí àwa náà mà dáadáa sọ̀rọ̀ bá jẹ́ sí pé kọ́ ìdá yìí lẹ́fẹ́ sọ̀rọ̀ lórí ẹ kájọ ṣe dẹ̀rọ́ sáré káwo èwo ni àkọ́fù dọ̀rọ̀rẹ́ ni káwo èwo ni àkọ́fù mọ̀sádàtẹ́ ni mọ̀sádà tí ń bẹ níbi káwa mùsùlùmí ká má bá wọn kópa níbi aburú yìí àti mọ̀sádà tí ń bẹ ká bá wọn kópa ń bẹ̀ oyè báyìí sìn èwo ni ó fúyẹ́ jù méjèèjì ká sọ pé káwọn yẹn mú ẹ̀ẹ̀kan ní máa lo kọ́ àìdá kí wọ́n sọ wípé ẹ̀rọ̀tìkáàbù àkọ́fìl mafsadatayni ìtìkọ́zù àkọ́fìl mafsadatayni ká má gbé mafsada ká má ti rọ́ọ̀sà mafsada méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìyẹn ni pé ká má ṣàgbéyẹ̀wò àwọn aburú méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwa tá à ń gbọ́ wa nílé àwa tá à ń wò wa nílé nǹkan tí wọ́n sọ rèé tába ní búrẹ́dì ìfẹ́nú ẹ má jẹ́ ká fi kó wa lómi ọbẹ̀ ìmọ̀nà ẹ má jẹ́ ká fi kó wa lómi ọbẹ̀ ìmọ̀nà lọ. nǹkan sọ̀rí ẹjẹ́ àjọ gbé yẹ̀wò nǹkan tó ń pè ní ìtìkọ́dù àkọ́fì dọ̀rọ̀rìn ìrìtìkáàbù àkọ́fì mọ́fṣàdàtìn òun náà ni pé aburú méjì ló wà nílẹ̀ aburú méjèèjì yìí kò sọ́gbọ́n tá a fẹ́ ga sí ìkan máa ṣẹlẹ̀ sí wa aburú méjèèjì yẹn so òfin ṣẹ̀rí àwa ni pé tá bá ti bára wa ní irú situation bẹ́yẹn ká mú ká fara mọ́ aburú eléyìí tó fúyẹ́ jùlọ ká fara mọ́ aburú eléyìí tó kéré ká fi ti aburú eléyìí tó tóbi dànù kọ́ ń bà ṣẹlẹ̀ sí wa nam so aburú àwọn àjẹpọ̀ àwọn náà gbà wípé ká lọ dìbò àbí ká fọwọ́ ara wa gbé ọmọ ìyá wa mùsùlùmí lọ sínú ọ̀parun àwọn náà mọ̀ pé mọ́fúsádà wà ń bẹ̀ so wọ́n wá ní mọ́fúsádà ń bẹ́ ń bi káwa mùsùlùmí kákáwọ́ gbéra ká má lọ ọbẹ̀ náà káwa mùsùlùmí má bá wọn dá sí káwọn bá wọn díje káwa mùsùlùmí má bá wọn bá wọn dì fóun fún ká sì má bá wọn ṣe fàǹfà lórí pé a fẹ́ ṣèjọba democracy àwa náà fẹ́ bá wọn lo ìjọba yẹn ṣé bá yín sìn so wọn láburú wà ń bẹ̀ tá a bá ní ká káwọ́ gbéra so wọn wá ní aburú pé kí a káwọ́ gbéra yẹn ṣé bá yín sìn òun ló òun ló wúwo jù aburú ká lọ wọnú rẹ̀ ló kéré jùlọ aburú ká lọ wọnú democracy yẹn aburú ká dìbò ká fi bọ́nú aburú yẹn káwa náà fi máa káwa náà fi wà nínú sísítẹ́ẹ̀mù yẹn wọ́n láburú yẹn kéré sí aburú kí á má lọ dá sí wọ́n bá yín sìn so wọ́n nítorí ẹ̀ á fara mọ́ aburú kí àwọn mùsùlùmí lọ síbẹ̀ wọ́n bá yín sìn nítorí pé òun ló fúyẹ́ sí aburú kí àwọn mùsùlùmí má lọ síbẹ̀ so nǹkan tó ń sọ nìyẹn náà pẹ̀lú yẹn sìn ajẹ́pẹ́ tá a bá ní ká wòye sáwọn mọ̀fásìlì tá n ka yìí mo ti ka mẹ́jọ tó yẹ pé àwọn mọ̀fásìlì ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn mọ̀fásìlì mẹ́jẹ̀jọ tá a ka yìí nínú àwọn aburú mẹ́jẹ̀jọ tá ka yìí ẹyọ kọ̀ọ̀kan nínú ẹ̀ àgbákò ni orí bá ní ti múlẹ̀ sáré òun fún wa níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí pé twenty seven ni mo ṣe ń lọ twenty seven nínú àwọn aburú yìí òun ni mo ṣe ń lọ tá a fẹ́ kà fúnra wa orí bá ní ti so tá a bá gbé gbọ́ra àwọn aburú yẹn kalẹ̀ tá a bá gbé gbẹ́ kalẹ̀ tá a gbé sẹ́gbẹ̀ẹ́ pé káwa mùsùlùmí lọ kó sínú aburú yẹn èwo ló fúyẹ́ jù èwo ló wúwo jù ẹja jọ gbé yẹ̀wò ẹja jọ gbé yẹ̀wò dáadáa àti pé nígbà sanabi sallallahu situation tá a wà sanabi lọ join wọn ni abanabi ń bá dá àwa rẹ̀ lọ anabi ń rí àwọn èèyàn lórí ẹ̀kọ́ ẹ̀sìn lórí òfin Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn títí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ tó ìfẹsẹ̀ rẹ̀ nílẹ̀ tó lè báyìí ní nǹkan alákọ̀ọ́kọ́ kó tó di pé àgbẹ̀ àwọn fásitì yẹn kó tó di pé àgbẹ̀ yẹ̀wò náà al-mafsadatu at-tasi'atu aburú ẹlẹ́ẹ̀kẹsàn ní mafasidi al-intikhobati fi manzuri islam nínú àwọn aburú tó wà níbi ìbò dídì nínú ìwòye islam lábẹ́ ìwòye islam òun náà ni aqdu tahalufati ma'a ba'di al-ahzabi al-ilmaniya al-ilmaniya aqdu tahalufati ma'a ba'di al-ahzabi al-ilmaniya kò sí pé wọ́n ṣe léèyàn fẹ́ díje sí ipò adarí lábẹ́ ìjọba democracy tí èèyàn fẹ́ dìbò àyàfi kéèyàn ní ìbúra àti ìmùlẹ̀ akdu tahalufat a ní ìmùlẹ̀ a dẹ̀ ní ìbúra ma'a ba'dil ahzabil ilmaniya pẹ̀lú àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ ilmaniya kí náà ń pè ní al-ilmaniya òun náà ní kíni òun náà ní secularism kí wọ́n sọ pé kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn nínú kádàrí ìsẹ̀mí ayé ọmọ ànábì adam fásilù díní anidawla nígbà ń pè ní al-ilmaniya ìròrí kan ni wọ́n yóò bá yín sìn ìròrí secularism ẹ̀ẹ́dẹ̀ rí pé ìròrí secularism yẹn òun ni wọ́n ṣe kí ni òun ni wọ́n ń promote láwùjọ tí democracy bá ti wà wọ́n sọ wípé àwùjọ àwùjọ yẹn o secularism ló máa ń ṣe kí ni ló máa ń ló máa ń operate so níwájú àwùjọ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n sọ wípé àwọn ò gbé ẹ̀sìn kankan lékè ẹ̀sìn kan àwọn ò dẹ̀ lo ẹ̀sìn láti darí àwọn èèyàn pé báyìí nìsín so báyìí nìsín wọ́n sọ pé nàìjíríà wọ́n ní secular state ní nàìjíríà secular state yẹn ni pé ìlú tí ò lẹ́sìn islam nàìjíríà ò sábà ní ẹ̀sìn kankan lábẹ́ òfin democracy ni wọ́n sọ wọ́n là lẹ́sìn nàìjíríà ò lẹ́sìn ṣe pé ìlú kọ̀ọ̀kan máa ń lẹ́sìn tó máa ń promote ẹ̀sìn tí ọjọ́ ẹ̀sìn ìlú kọ̀ọ̀kan ẹja fún alápèjúwe ẹja fún alápèjúwe irú saudi arabia ń sìn ẹ̀sìn wọn òun náà lẹ̀sìn islam pẹ̀lú báyìí sìn ẹ̀sìn tí wọ́n ń pèpè sí ni ẹ̀sìn tí wọ́n ń ṣe ni ẹ̀sìn islam ni pẹ̀lú báyìí sìn so bẹ́ẹ̀ làwọn ìlú míì náà àwọn ìlú míì náà tó jẹ́ sí pé wọ́n jẹ́ ìlú ẹ̀sìn bíi Kuwait fúnjà àpèjúwe nísìn bíi Kuwait fúnjà àpèjúwe so bẹ́ẹ̀ abiru Qatar yẹn náà fúnjà àpèjúwe oye àtàwọn ìlú míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ sí pé àwọn yẹn ni wọ́n declare ara wọn gẹ́gẹ́ bí ìlú tí ò lẹ́sìn wọ́n declare ara wọn gẹ́gẹ́ bí ìlú mùsùlùmí pé ẹ̀sìn táwa ń ṣe o ẹ̀sìn Islam ni oye báyìí sìn ẹ̀sìn Islam ni so gbogbo ìlú tó bá ti lè gba democracy láyè oye bá yín sìn wọn à ní gbé ẹ̀ṣẹ̀ kankan léjú wọn à dẹ̀ ní gba ẹ̀ṣẹ̀ kankan wọn à dẹ̀ ní gbé ẹ̀ṣẹ̀ kankan lórí ẹ̀ṣẹ̀ kankan torí pé ìlú yẹn ti gba secularism láàyè nìyẹn ìyẹn ni pé kò sí nǹkan tí wọ́n ń pè ní ẹ̀sìn lọ́dọ̀ tiwa àwòdẹ̀ lẹ́sìn kankan àwòlẹ́sìn kankan tí a gbọ́lá fún lórí ẹ̀sìn kejì so ní ìsìn báyìí nǹkan tí wọ́n tí wọ́n ń lò ní nàìjíríà nìyẹn so wọ́n believe pé nàìjíríà is a secular is a secular state wọ́n rò pé nàìjíríà is a secular state wọ́n ní nàìjíríà ìlú tó yẹ pé kò lẹ́sìn ni wọ́n bá yẹn secularism and practice so nítorí ẹ̀ ẹ̀ lè declare nàìjíríà gẹ́gẹ́ bí ìlú mùsùlùmí àwọn christian ayarí fún yín ìyá báwo lẹ ṣe lè declare nàìjíríà gẹ́gẹ́ bí mùsùlùmí ló fi jẹ́ sí pé àwọn christian yẹn tó bá rí nǹkan kan tó jẹ́ sí pé lábẹ́ secularism yẹn náà secularism ó fààyè gba fún kálukú practice ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ìjọba ìjọba ò lẹ́sìn kankan but àwọn ọmọ ìlú wọ́n lè ṣẹ̀sìn tó ń kálukú bá fẹ́ ṣe láì ṣe pé ẹnìkan ó dààmú ẹnìkan oyè bá ní sìn òun dẹ̀ lè change ẹ̀sìn rẹ̀ nígbàkigbà tó bá wù oyè bá ní sìn o lè decide kó o ṣe islam mọ́ christianity ló fẹ́ ṣe kò sẹ́ǹkà tó gbọ́dọ̀ disturb ẹ lópin ìgbà tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún bákan náà o lè decide pé o fẹ́ kó nu christianity o fẹ́ bọ́ sínú islam kò sẹ́ǹkà tó disturb ẹ o lè decide pé ẹ̀sìn Ṣàngó ló fẹ́ máa ṣe ẹ̀sìn Ògún ló fẹ́ máa ṣe ẹ̀sìn Ifá ló fẹ́ máa ṣe oyè bá ní sìn kò sẹ́ni kankan tó gbọ́dọ̀ dá ayé láàmú torí pé nǹkan tó choose nìyẹn lópin ìgbà tó bá ti pé ọmọ ọdún méjìdínlógún oyè bá ní sìn nǹkan tó ń pè ní secularism ni, nam ìjọba ìjọba gbà wípé àwọn ò lẹ́sìn nítorí ẹ̀ ìjọba ò kí ń gbé ẹ̀sìn kankan lójú wọn àdẹ́gbọ́dọ̀ promote ẹ̀sìn kan wọ́n yẹ báyìí sìn at the expense of àwọn ẹ̀sìn míì wọn tó bẹ̀ wọ́n yẹ báyìí sìn so nítorí pé ìjọba o ìjọba ò lẹ́sìn ìjọba ìtumọ̀ secularism ni o ìjọba ò lẹ́sìn o wọn lẹ́sìn o wọ́n yẹ báyìí sìn so ìwọ tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwọn lọ ń darí ó kàn jẹ́ mùsùlùmí so at an individual level ni yẹn ni pé individually ìwọ gbé ìwọ fúnra ara rẹ ìlọjẹ mùsùlùmí tó ń practice islam rẹ tó bá jẹ́ christian o jẹ́ christian o ń practice christianity rẹ ni ó yẹ báyìí sìn so at your individual level so ní level individual rẹ ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ ìjọba o ò gbọ́dọ̀ gbé ẹ̀sìn kan lórí ẹ̀sìn kan o gbọ́dọ̀ gbà pé kò sẹ́sìn ló fi jẹ́ sí wípé tó bá di àsìkò iléyá àti àsìkò ọdún ìtúnu àwẹ̀ wọ́n á kí àwa mùsùlùmí ó yẹ báyìí sìn ìjọba kí wa kú ọdún tó bá dàsìkò ọdún Christmas ọdún Easter oyè báyìí sìn àtàwọn ọdún tí àwọn kèfèrí náà wọ́n á kí wọn kú ọdún oyè báyìí sìn torí pé right tiwọn náà níjọba òsì lẹ́sìn so bákan náà wọ́n á fún wa ní equal right pé kẹ́yìn náà bá gbọ́ lóde àgbọ̀dọ̀ fẹ́yìn náà lóde so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àwọn èèyàn kan ẹ jẹ́ kí n fún wa ní instance kan ní Ọ̀ṣun state ìkànnì àwọn tí wọ́n ti jọba lọ́ṣun state so yìí báyìí sìn ní àwọn àsìkò kan tí ò tí ì pẹ́ so orúkọ tí ẹni yẹn fi àtẹnìyẹn fi lọ síbi ìjọba ní tó sì fi campaign ní tó wọ́n dẹ̀ fi campaign fẹ́ nìyẹn tó fi tó fi rí ìbò tó pọ̀ òun náà ní Islam bí ẹni yìí mùsùlùmí ni tó bá débẹ̀ so yóò favour Islam ṣùgbọ́n gbà tẹnìyẹn débẹ̀ so nǹkan tá a rí tẹnìyẹn ṣe ni pé ó favour àwọn ẹlẹ́bọ àwọn oníbílẹ̀ ju Islam lọ pé báyìí sìn so ẹni yẹn òun ló sọ Ọ̀ṣun Òṣogbo ju the international festival òun ló sọ di ọdún gbogbo àgbáńlá ayé tó yẹ pé tó bá ń ṣe Ọ̀ṣun Òṣogbo lónìí tó yẹ báyìí sìn so wọ́n á wá káàkiri gbogbo àgbáńlá ayé ni so àgbáyé sì ti tẹ́wọ́ gba ọdún Ọ̀ṣun Òṣogbo gẹ́gẹ́ bí ọdún àgbáyé tó yẹ báyìí sìn ẹni yẹn ló la àwọn ẹlẹ́bọ lójú pé ẹ̀yin náà lè máa lọ sí Kùbà Kùbà ni ìlú táwọn ẹlẹ́bọ náà máa ń lọ gẹ́gẹ́ bí ìlú táwọn náà gbà pé ìlú tí àwọn ti ń lọ ń ṣẹ̀sìn àwọn nìyẹn báwọn mùsùlùmí ti ń lọ sí hajj pé báyìí sìn táwọn lọ sí hajj ní Mẹ́kà táwọn kírísítẹ̀nì lọ sí Jerusalem so ẹni yẹn ló sọ fún wọn pé ẹ̀yin ẹlẹ́bọ náà ẹgẹ́ ẹ̀yin ẹlẹ́bọ náà tẹ́yin náà jọ máa lù ẹ̀yin náà ní ráìtì lábẹ́ nínú owó ìjọba kẹ́yin náà máa ká máa kí ìjọba máa lọ sí Kùbà bá ṣe ń àwọn mùsùlùmí kan lọ hajj àwọn kan lọ sí Jerusalem nínú so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́bọ náà nígbà tó pọ̀ màálù lẹ́yìn náà equal right dẹ̀ láyé gbogbo yín ní ẹ̀yin náà lábẹ́ kò yẹ báyìí sìn so gbogbo irú àwọn nǹkan yìí nǹkan tó túmọ̀ sí òun náà ni pé wọ́n gbọ́dọ̀ fún wọn gbọ́dọ̀ place value lórí ẹ̀sìn kan over ẹ̀sìn kan wọ́n dẹ̀ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ prioritize ẹ̀sìn kan lórí ẹ̀sìn kan torí pé ìjọba wọn lẹ́sìn so in turn practice òun náà ni secularism al-elmaniya al-elmaniya faslu dini ani dawla ẹ ẹ ẹ ẹ ẹ ṣe òpinya láàrin ẹ̀sìn àti ètò bá ṣe ṣe gbèsè ayé wa bá ṣe ṣèlú tó bá jẹ́ pé a fẹ́ ṣẹ̀sìn tó bá bọ́ sínú mọ́ṣáláṣí ẹ máa ṣẹ̀sìn yín lọ tó bá ti kan yípa a fẹ́ darí ìjọba ẹ má sọ fún wa pé ẹ̀sìn sọ pé nítorí pé bá ṣe ṣèjọba ọ̀tọ̀ bá ṣe ṣe ẹ̀sìn ọ̀tọ̀ so ẹ̀sìn kọ̀ọ̀kan ìjọba ìjọba ọ̀kan ẹ̀sìn orí bá yín sìn nǹkan pè ní al-ilmaniya nìyẹn náà kò síbẹ̀ yóò ṣe fẹ́ díje ní abẹ́ democracy lábẹ́ ìdìbò democracy tẹ́yìn ò ní ní ìmùlẹ̀ oyè báyìí sìn akudu tahalufat ẹ bura ẹ bura oyè báyìí sìn akudu tahalufati macbacdi alaxzaabi lcilmaniya akudu tahalufati macbacdi alaxzaabi lcilmaniya àfi kẹ́ ẹ múlẹ̀ kẹ́ ẹ búra pẹ̀lú àwọn apá kan nínú àwọn ẹgbẹ́ alẹ́ẹ̀lìmàníyà. máa fún wa ní ìtàn kékeré kan lórí ilé ìbáyìí ká lè bá mọ̀ pé kódà àwọn ìlú tó jẹ́ tó jẹ́ ìlú mùsùlùmí nítorí pé wọ́n gba democracy láàyè oyè bá yín sìn democracy ṣe kí ni ó prevail nínú àwọn ìlú yẹn over Islam nínú àwọn ìlú tí ń fún wa òun ìlú Yemen ìlú Yemen ìlú tó gbajúmọ̀ ní guama náà ni tí ó pààlà pẹ̀lú Saudi Arabia oyè bá yín sìn ìlú ẹ̀sìn ni ìlú mani ìlú Yemen oyè bá yín sìn ìlú yìí majalatu Nur tábàlọ́wọ́nù magazine kan tó ń pè ní An-Nur magazine majalatu Nur wọ́n gbé ìròyìn kan jáde ní tó wọ́n gbé ìròyìn kan jáde ní oṣù muharram ọdún 1414 ọdún 1414 ẹgbẹ́ 1443 làwà báyìí so ọdún 1414 tá à ń sọ yìí sìn so ó ti ń lọ bí thirty ó ti ń lọ bí twenty nine years báyìí twenty nine years báyìí ó yẹ báyìí sìn so 1443 làwà ọdún 1414 so òun ni majalatu nur náà gbèrò tí mo fẹ́ sọ ìjáde so ìròyìn wo ni so àwọn hezbo kan bẹ ní yemen tán pè ní tẹ̀tẹ̀ ní yemen tó ń pè ní atajamu yamani alil islah atajamu yamani lil islah yẹn ni pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ yemen sòtọ́ fún àtúnṣe ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn ọmọ yemen tó gbé kalẹ̀ fún àtúnṣe ìbúrò yìí fẹ́ tún ìlú yemen ṣe atajamu yamani lil islah orí báyìí sìn sí aláwọn ẹgbẹ́ yìí ẹgbẹ́ ẹ̀sìn ni wọ́n pera wọn àtàjámọ́ Yamani Islam ẹgbẹ́ ẹ̀sìn ni wọ́n táwọn náà sọ pé àwọn forúkọlẹ̀ láti díje sí ipò ìjọba lábẹ́ ìjọba democracy pé táwọn bá débẹ̀ o so àgbàfẹ́ pé ẹgbẹ́ ẹ̀sìn làwọn so ẹ̀sìn náà làwọn fẹ́ lọ ṣe kí ni làwọn fẹ́ lọ fi nǹkan yẹn promote làwọn fẹ́ lọ fi gbé lárugẹ ẹ̀sìn làwọn fẹ́ lọ fi polówó táwọn bá débẹ̀ àwọn fẹ́ lọ ṣègbè fẹ́sìn ni tí wọ́n wá dá ẹgbẹ́ yẹn lẹ̀ tó ń pè ní atajamu al-yamani bil islah atajamu al-yamani bil islah so tá a bá fẹ́ pè jálẹ̀ á ní hizbu tajamu'i al-yamani bil islah hizbu tajamu'i al-yamani bil islam so pati atajamu al-yamani eré ìtàgbé kalẹ̀ fún kíni fún islah so àwọn afáàmà ń pè wọ́n ní hizbu tajamu'i yamani lil ifsad táwọn afáàmà ń pè wọ́n ní hizbu tajamu'i yamani lil ifsad ẹgbẹ́ ẹ̀yìn eh, pátì àtàjámẹ́ olùyámání tó yẹ sí pé pátì tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìbàjẹ́ ni láti balẹ̀ jẹ́ ni kí n ṣe láti ṣàtúnṣe àwọn ń pè ní láti ṣàtúnṣe. náà ṣe rí ìròyìn yẹn mo sọ wípé nínú majalatu nur majalatu nur nínú an-nur magazine tó jáde ní muharram ọdún fourteen fourteen wọ́n gbé jáde wípé àwọn ẹgbẹ́ tà ń sọ yìí tahalafa wọ́n ṣe kí ni wọ́n múlẹ̀ tahalafa hizbu tajamu al lil islah ma'a hizbi al مع حزب البعث الاشتراكي، ishtiraki wọ́n ṣe kí ni wọ́n múlẹ̀ pẹ̀lú hezbul báàtì al-ishtiraki hezbul báàtì al-ishtiraki wọ́n múlẹ̀ pẹ̀lú hezbul yìí so àwọn tó yẹ pé orí ìròrí ìṣirọ̀kíyà òun làwọn gbé ẹgbẹ́ wọn lé lórí ìròrí pé kò sí nǹkan tó ń pè lẹ́sìn ìròrí àlìṣirọ̀kíyà òun ni hezbu yìí gbé ẹgbẹ́ tí wọ́n kalẹ̀ lé lórí wọ́n pọ̀ ní hezbul ba'ath so àwọn hizbu tajamu yamani lil islah wọ́n ta halafa wọ́n múlẹ̀ wọ́n dẹ̀ búra pẹ̀lú kíni pẹ̀lú hizbu ba'thi al-ishtiraki hizbu ba'thi al-ishtiraki ala asasi nusrati ad-demokratiya orí ìpìlẹ̀ tí wọ́n ti gbé ìmọ̀lẹ̀ wọn lé lórí òun náà ni wípé àwọn ó máa sàrànṣe fún democracy pé àwọn àwọn gbà àwọn jẹ fẹnukò àwọn jẹjọ ń búra lórí pé àwọn jọ fẹ́ máa ṣàtúnṣe àwọn jọ fẹ́ máa ṣàrànṣe ìkún lọ́wọ́ fún democracy ni wọ́n ta àdùdíyà tí wọ́n hizbiyya. so àwọn ṣe àdéhùn àti ìmọ̀lẹ̀ lórí eléyìí pé ata àdùdíyà àwọn ṣe kíni àwọn máa gbé lárugẹ àwọn máa ràn lọ́wọ́ ata àdùdíyà òun náà ni pé kí òǹkàlùkù káwà lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́lẹ́gbẹ́ so ibà sìn àwọn ẹgbẹ́ bíi àwọn ẹgbẹ́ eléyìí náà àwọn ẹgbẹ́ tọ̀hún àwọn ẹgbẹ́ wa àwọn ẹgbẹ́ gbá àwọn ẹgbẹ́ àwo àwọn ẹgbẹ́ kòkó bàbá sásùn ó yẹ báyìí sìn so nǹkan pè ní àtàdùdíyà ni so yẹ báyìí sìn so wọ́n láwọn ṣe kí ni alá àsáàsì nọ́sọ̀ ti dìmọ̀kọ̀rọ̀síyàtì wàtàdùdíyàtì hizbiyya so wọ́n ní àwọn jọ múlẹ̀ lórí pé àwọn máa ṣèrànlọ́wọ́ láti promote democracy láwùjọ ní Yemen bákan náà àtàdùdíyà bí ẹgbẹ́ ó ṣe pọ̀ nílùú Yemen láwọn ẹgbẹ́ political parties pé báyìí sìn so àti àwọn ẹgbẹ́ míì náà tó jẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ bí ó ṣe pọ̀ bákan náà wọ́n tahalafa ala hurriyati ar-ra'yi lórí pé freedom of thought freedom of belief hurriyati ar-ra'yi freedom of thought òǹkàlùkù ní òmìnira láti ní òrí tó bá wù tó bá wù ó lè ní òrí Islam tó bá wù ó lè ní òrí Christianity tó bá wù ó lè ní òrí Yahudiya tó bá wù ó lè ní ìròrí ìṣirọ̀kíyà tó bá wù ó lè ní ìròrí kílẹ̀ ń pè é ìṣtìmáyíyà tó bá yìí sìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wo lè níròrí elmaniya gbogbo àwọn òròrí yẹn so òròrí tó bá wo ń kálukú ó firi láti nírú àwọn òròrí yẹn náà ń ní hurriyatu ar-ra'yi hurriyatu ar-ra'yi so wọ́n múlẹ̀ wọ́n tàhálàfà lórí eléyìí náà wọ́n múlẹ̀ lórí eléyìí náà tó bá yìí sìn pé àwọn ọmọ ti nọ́sọ̀rọ̀ fún kíni àwọn ọmọ ti nọ́sọ̀rọ̀ fún hurriyatu ar so àìlà nusrati hurriyati ar-ra'yi war-ra'yi al-akhar wíwá báyìí sìn àti pé so tí wọ́n bá ní ìròrí kan so ẹlòmíín náà lè ní ìròrí mi so àdẹ̀ gbọ́dọ̀ sọ pé ìròrí tí wọ́n bá ní kò sí bó ṣe wù kí ìròrí yẹn kó kó jọ ẹ́ lójú tó àgbọ́dọ̀ sọ pé prevail lórí ìròrí ẹlòmíín so al-hurriyatu wa hurriyatu wọ́n ní ar-ra'yu war-ra'yu al-akhar ar-ra'yu war-ra'yu al-akhar ṣé báyìí sìn so èmi níròrí kan ẹlòmíín náà níròrí mi so tá a bá dẹ̀ fẹ́ jọ ṣe nǹkan kan eléyìí tó pa wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú so tí wọ́n bá mú ìròrí kan wá tó bá mú ìmọ̀ràn kan wá ẹlòmíì náà tún láǹfààní láti mú ìròrí mi náà wá so náà ń pè ní ar-ra'yu war-ra'yu al so ibà yìí sì so bákan náà wọ́n dẹ̀ jọ ní ìmùlẹ̀ àti àdéhùn lórí pé àwọn ọmọ ti ìṣẹ̀rọ̀mù àwọn nǹkan yìí àwọn ọmọ sàpẹ́lẹ̀ fún irú àwọn ìròrí so ibà yìí sì so bákan náà wọ́n jọ ṣe ìmùlẹ̀ àti àdéhùn lórí kíni lórí tàdáwùlù sùn silmiyan tàdáwùlù sọ̀tọ́tì silmiyan wọ́n jọ tàdéhùn lórí pé àwọn òjò máa pín ìjọba láàrin ara àwọn ni tẹ́yìn bá ṣe ìjọba fúngbà díẹ̀ àwọn eléyìí ló ṣe ìjọba fúngbà díẹ̀ so nǹkan yẹn ìjọba yóò di nǹkan tó tàdáwàlà so ìpín ipò ìjọba so yóò tàdáwàlà silmiyan lọ́nà àlàáfíà láàrin ara wọn so gbogbo eléyìí báyìí ẹ̀rí ni lórí wípé kódà àwọn ẹgbẹ́ tí wọ́n gbéra wọn kalẹ̀ tí wọ́n ní ẹgbẹ́ yìí àwọn gbé kalẹ̀ láti lè protect interest Islam ni pé pátì yìí o pátì àwa mùsùlùmí ni tó yẹ pé pátì yìí ń tá gbé kalẹ̀ fún òun náà ni pé a fẹ́ fi promote Islam a fẹ́ fi kọ̀yà fún Islam ni àwọn wọ̀nyí gan wọ́n bá yẹn sìn àwọn náà tó ń múlẹ̀ pẹ̀lú àwọn pátì míì tí ìṣẹ́gbẹ́ Islam nítorí pé kí ni àwọn fẹ́ pawọ́pọ̀ láti protect democracy so láti promote democracy láwùjọ láti promote àtàdùdíyàtul hizbiyya orí bá yẹn sìn bóòlù ẹgbẹ́ ó ṣe pọ̀ pátì ó ṣe pọ̀ àwọn political parties bóòlù ó ṣe pọ̀ bákan náà lórí hurriyatur ra'yi orí bá yẹn wà ra'yi al so pé òǹkálukú lè ṣe kíni òǹkálukú ní freedom òǹkálukú ní òmìnira láti ní ìròyìn tó bá wù ìwọ ní ìròyìn kan ẹlòmínà tó ní ìròyìn mi ṣé bá yẹn sìn bákan náà lórí wípé àwọn máa ṣàpọ́nlé àwọn máa ní ihtiram orí bá yẹn sìn fún àwọn ìròyìn gbogbo ìròyìn tí bá ń bẹ nínú ìlú gbogbo ìròyìn tó bá wù kó jẹ́ àwọn ṣe kíni àwọn máa respect ìròrí gbogbo àwọn ọmọ ìlú tó ń kálukú wọn bá ṣe kíni tó bá rò pé táwọn fẹ́ máa lò nìyẹn bákan náà lórí báwọn ó ṣe jẹ́ kí ìjọba kọ́ máa kárí gbogbo àwọn so eléyìí báyìí nínú àwọn aburú tó wà nínú alintikhobat nìyẹn tó wà nínú kíni o alintikhobat tó wà níbi ìbò dídì nìyẹn so kò tí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀yin sìn ẹ̀yin tẹ̀sán fún àwọn èèyàn pé kan tiẹ̀ lọ gba káàdì ìdìbò ẹ̀yin tó táwọn èèyàn gbé kalẹ̀ òun náà ni abẹ́ wọn náà lẹ́tí ní káwọn ẹni mùsùlùmí lọ gba fọ́ọ̀mù báwọn náà fẹ́ dìde fún bí àpẹẹrẹ sùn ẹgbẹ́ elépo fún bí àpẹẹrẹ ẹgbẹ́ aláta ẹgbẹ́ ayan ẹgbẹ́ ẹ̀dán ẹgbẹ́ ẹ̀fọn so gbogbo àwọn ẹgbẹ́ yìí ẹ fi represent àwọn ẹgbẹ́ tí ń bẹ láwùjọ wa ṣe páwọn ẹgbẹ́ yẹn láwọn àmì ẹgbẹ́ wọn wọ́n bá yín sìn wọ́n ní àwọn àmì ẹgbẹ́ wọn pẹ́ pé àwọn àmì ẹgbẹ́ òǹkálukú ó lè jẹ́ pé irú àmì eléyìí tá a fi ń ṣe báyìí ni pé báyìí ṣe eléyìí tá a fi ń ṣe báyìí àbí irú àmì eléyìí fi ń ṣe kíni tá a fi ń ṣe báyìí tẹ́lẹ̀ tá a tà sí lábẹ́ báyìí so gbogbo irú àwọn irú àwọn àmì bẹ́ẹ̀ so irú àwọn ẹgbẹ́ tí wọ́n nírú àwọn àmì yìí tí báwọn náà lẹ ní káwọn mùsùlùmí ṣe kíni ní kí wọ́n lọ darapọ̀ mọ́ kí wọ́n dẹ̀ gba fọ́ọ̀mù páwọn náà fẹ́ díje fọ́ọ̀mù ìṣàfihàn fẹ́ wọn páwọn fẹ́ díje sí ipò ìjọba orí báyìí sìn káwọn mùsùlùmí sì lọ gba káàdì ìdìbò wọn láti lọ tẹ̀ka fún wọn ẹ̀yin ò tiẹ̀ tún dá ẹgbẹ́ kankan lẹ̀ tẹ bá dẹ́gbẹ́ kan lẹ̀ ẹ̀ lọ́gbọ́n tẹ fẹ́ dá sí àfikẹ́ tahalafa because kí àwọn òfin tán gbé kalẹ̀ kó tó di wípé ìjọba ó rẹ̀gísítà ẹ ní ẹgbẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ exist nínú àwọn political parties ó ti láwọn tẹ máa sign ó ti láwọn búra tẹ máa ṣe oyè báyìí sìn gbogbo àwọn kí ni ìlànà gbogbo àwọn kí ni ìlànà ẹ kàn má ẹ má dààmú àwọn mùsùlùmí ẹ má kó wàhálà bá àwọn mùsùlùmí torí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ sì má rí ọ̀rọ̀ lórí fáwọn mùsùlùmí ẹ jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó wà ń bẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń padà ń lọ síbẹ̀ wọ́n padà gbé yín tépè gbẹ̀yìn bọ̀ rẹ̀ ni lẹ́ni tó bá mọ nǹkan tí ń ṣe tó ẹni tó bá jẹ́ sí pé ó débẹ̀ tán títí ẹ̀ bá bàjẹ́ tó o pé á ah, sóun náà ló ń padà di báyìí àwọn tó sì tàn rèé o tán sọ yìí pé kóun lọ ọbẹ̀ nítorí àti dáàbò mùsùlùmí títò ń padà wá bàjẹ́ gbẹ̀yìn gbẹ̀yìn náà ni ẹlòmíì títí ọ bàjẹ́ débi pé kò ní ṣe túnṣe mọ́ tó ń lọ́mọ̀ pé á ah, ti tòun ti bàjẹ́ fáínàlì náà ṣùgbọ́n àwọn tí wọ́n tàn òun àwọn tí òun gbọ́ tóun gbára lé tóun fọkànbalẹ̀ sí yìí pé báyìí sì so àwọn wọ̀nyí àwọn ẹni báyìí yóò padà máa gbé wọn ṣépè ni tó bá dé òpin àti kíyàmá dẹ̀ ní wọn ó padà jọ gbéra wọn ṣépè náà ni. istabarra alladhina tubi'u min alladhina ittaba'u wa ra'ahu al'azaba wa taqatta'at bihim al'asbab كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار nínú sọ́ọ̀tù lùbákọ́rọ̀ ọlọ́run bá lọ́sùn máa ń gbára sàlàyé fún wa so èpè tí àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn àtàwọn tí wọ́n ń tẹ̀lé èpè tó gbé àwọn tí ẹlẹ́jọ́ gbèrà kìyàmà àti bí wọ́n ti jáwọ́ jáfẹ̀ nínú ọ̀rọ̀ àlámọ̀rí àwọn pé àwọn ọmọ yín rí o àwa náà mọ̀ yín rí o àwọn táwọn èèyàn ń tẹ̀lé nílé ayé tó ń ṣì wọ́n lọ́nà tó ń fún wọn láwọn fásitì wa òró yìí wọn ó padà jáwọ́ jásẹ̀ wọn ó padà yọwọ́ yọsẹ̀ nínú àwọn àlámọ̀rí àwọn tí ń tẹ̀lé wọn lọ́jọ́ gbéra kí á mọ̀ pé àwọn ọmọ yín rí àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wà máa gbé wọn ṣépè pé à ẹ̀yin sọ pé èèyàn ọmọ wa rí ẹ̀yin nu ọlọ́run à yóò rí báyìí fún yóò rí báyìí fún laburu ẹ̀yin sọ pé èèyàn ọmọ wa rí ẹ̀yin tó yẹ pé ńgbà tá wà nílé ayé ẹ̀yin lẹ́ni ká lọ gba káàdì ìdìbò ká má fi so àwọn tí wọ́n wá tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n fi sọnù yìí wọ́n mọ̀ wá kábàámọ̀ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ wá kábàámọ̀ lórí pé tó bá yẹ pé àwọn náà bá tún láǹfààní àti padà sílé ayé ni táwọn bá láǹfààní ká rọ́jà káwọn padà sílé ayé ni so àwọn náà bá lọ bọ́pá bọ́tẹ̀ lára àwọn ilé ayé gẹ́gẹ́ báwọn eléyìí ṣe bọ́pá bọ́tẹ̀ lára àwọn lájọgbẹ̀rẹ̀ àti àmọ́ tọ́ra àwọn ọmọ wọn rí mọ́ yìí ṣùgbọ́n takọ́pọ̀ àti asbab gbogbo àwọn okùnfà eléyìí tí àtúnṣe ó fi ṣẹlẹ̀ sí wọn gbogbo okùnfà yẹn ló ti pin ló ti dópin ló ti gé sẹ́bà yìí sì wọ̀rọ̀ àhùlà àzáàbà wọ́n rí ìyà báyìí wọ́n àti bíhìmù asbab gbogbo àwọn sábàbí tí wọ́n fi lè dáàbò bora wọn fún bí ìyá ọlọ́run ọba sábà rí ìyà yẹn lọ́jọ́ gbèrà kìyàmà gbogbo àwọn sábàbí yẹn pátá ní ó ti tán fún wọn ní ó ti bọ́ fún wọn wọn ní sábàbí kankan ní ó fi dáàbò ra wọn nínú ìyá ọlọ́run subhanahu wa ta'ala so kọ́lọ́run ọba kó sànù wa torí àsìkò wa so nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn mọ̀fásìlì tó wà nínú kíni àlíntìkọ̀ọ́bàt òun náà للادعاء بأن الشريعة ناقصة وادعاء أنها لا تكون بكل مهام مهام الأمة انت لك كوانية فتح باب للادعاء فتح باب للادعاء بأن الشريعة ناقصة والدعاء والدعاء أنها لا تكون بكل لا تقوم بكل مهام الأمة ìdìbò ó tilẹ̀kùn kalẹ̀ alintikhobat fatahatil baba alama sọ̀rọ̀àìhì ìdìbò sí ilẹ̀kùn kalẹ̀ lábala méjèèjì ó sí ọwọ́ ilẹ̀kùn méjèèjì kalẹ̀ ni abala méjèèjì ló ti sí ilẹ̀kùn kalẹ̀ ìdí àìdí anna sharia tanaqisatun láti lè máa claim ó fi àyè lẹ̀ ó dẹ̀ sí ilẹ̀kùn kalẹ̀ fáwọn èèyàn láti lè máa claim wípé sharia òfin tí ó dẹ́kun ni òfin tí ò pé ni ṣé sharia náà la fẹ́ máa lò nísìnyí báyìí àṣẹríà ò lè mójútó gbogbo àwọn àlámọ̀rí ayé wa òfin ṣẹríà yìí ò kún tó kò pé pé báyìí sì nǹkan inú àwọn aburú tí ìdìbò eléyìí tó gbé wá nìyẹn ó fààyè lẹ̀ ó sílẹ̀kùn lẹ̀ fún yìí máa claim wípé ṣẹríà òfin tí ò pé ni wàdìáyì annaha la taqumu bikulli mahamil umma àti ìmọ̀ claim ó sílẹ̀kùnlẹ̀ fún claim ìmọ̀ claim wípé ṣẹ̀ríà ò lè bí ya gbogbo ìṣòro àlùmọ̀ gbogbo ń tọ́ pàtàkì tálùmọ̀ fẹ́ tálùmọ̀ fẹ́ ṣe wíwá bá ní sè ṣẹ̀ríà ò lè tẹ́kìá rẹ̀ ṣẹ̀ríà tẹ́ni ká máa lò yẹn ṣẹ̀ríà yẹn ò lè kò lè kò lè kò lè bíyà bùkátà àwọn ọmọ èèyàn gbogbo ń táwọn yẹn ó lè lóòótọ́ ó láwọn ibi tóun náà tẹ́kìá o ah no to be in fairness with, with you ẹ̀yin mùsùlùmí and in, in fairness with your uh, with your law so wíwá yẹn sìn àwọn òfin tiyín náà tabaníkà ká jẹ́ ká wà fíẹ̀ sófin ti yín náà ìyẹn pé ká dé lókè á sòótọ́ ká sòótọ́ ká sọ òdodo òfin yín náà láwọn eré àtó kékeré ṣùgbọ́n látàkùmù bìkúlì mahamil umma látàkùmù bìkúlì mahamil umma kò lè tán kò lè tán gbogbo òṣòro àlùmà eléyìí báyìí lọ́fà tó jẹ́ pé ìkan nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà tó jẹ́ sí pé wọ́n ń pèpè sóṣèlú gan-an lójú méjèèjì nílẹ̀ haúsá òun ló ti sọ lọ́jọ́ kan rí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ pé kí ni ṣẹ̀rí àti ẹ̀ ń sọ yẹn afá ni o pé báyìí ṣe ó kẹ́jẹ́ ń tiẹ̀ dákọ̀ rẹ̀ ọmọ sheikh gumi ọmọ baba gumi yẹn ọmọ wọn so gbogbo wa láti mẹni tí mo sọ yìí ọmọ baba gumi so kí lorúkọ ẹni yẹn ná sí ahmed ok ahmed lorúkọ ẹni yẹn ahmed bin abi bakri gumi tí n bá gbàgbé so òun ló sọ wípé kí ni ṣé ṣé democracy yóò wá dájú ṣẹ̀rí àlọ́ ni democracy ti ń dọ̀nà democracy ń dọ̀nà democracy ń somi ẹ wo ẹ wo ọ̀rọ̀ burúkú wọ́n bá yẹn sìn tó bá jẹ́ pé bá rìn ilẹ̀ kó sọ bẹ́ẹ̀ tó tọ́ bẹ̀tẹ̀ àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n gbọ́rọ̀ yẹn lẹ́nu rẹ̀ àní wọ́n sọ pé sọ̀rọ̀ yẹn so tó bá ṣe pé orin ilẹ̀ pẹ́ nìyẹn sọ̀rọ̀ yẹn tó tọ́ ẹ wo ọ̀rọ̀ burúkú kó sọ pé ṣe kó sọ pé democracy wo ni ọ̀dà ìbá nìfà democracy náà là ń jẹ so ṣẹ̀ríà ni ni kò lè kékeré agbègbè irú so irú àwọn òròrí wípé annaha látakúmù bí kúlì mahamil umma so ó fàyélẹ̀ ètò ìdìbò yìí fàyélẹ̀ fún ìmọ̀ fàbùkù kan ṣẹ̀ríà ó fàyélẹ̀ fún ìmọ̀ claim pé ṣẹ̀ríà ò lè tán gbogbo ìṣòro àlùmọ̀ so ṣẹ̀ríà ò lè kò lè ṣe kí ni kò lè kò lè kò lè yanjú gbogbo ìṣòro àlùmọ̀ ó láwọn ibi tí ṣẹ̀ríà tó tó dáa sí ó sì láwọn ibi kan tó yẹ pé ẹ̀ lè fi ṣẹ̀ríà darí ẹ̀ so n ta ní láti fi darí ẹ̀ ètò ọ̀làjú tá à ń gbé káàkiri láyé òde òní ètò wà náà ìjọba democracy òun la ní láti fi darí ẹ̀ a lè gbéjọba lẹ́yìn àfáà yìí lọ́wọ́ náà ẹ̀ pa àwọn alákọ̀wé yẹn irú òrí wọn nìyẹn pé à sẹ́yìn àfáà yìí la máa la máa gbéjọba lé lọ́wọ́ à sẹ́yìn yìí lẹ́ máa darí ẹkọ́nọ́mì <laughs> ẹjọ́ ọ̀nà sábà yìí sì ìròrí wọn nípa àwọn àfáà ò lè darí ẹkọ́nọ́mì ṣẹ́ríà ò lè darí ẹkọ́nọ́mì náà pé báyìí so àsẹ́yìn la fẹ́ gbé ìjọba lé lọ́wọ́ tí ẹ máa tẹ́ máa tẹ́ máa darí iná tó bóun ní sẹ̀ríà sẹ́yìn àfa àlẹ́fẹ́ mójútó náà sẹ́yìn àfa àlẹ́fẹ́ mójútó ọ̀rọ̀ omi sẹ́yìn àfa àlẹ́fẹ́ mójútó ọ̀rọ̀ security ló ti báyìí sìn so àà nùnùnùnù àlègbélé lọ́wọ́ o àlègbélé lọ́wọ́ o so àwa àwa ọ̀làwọ̀ lọ́làjú àwa la máa bá a ṣe lè ṣe kí ni bóun la ṣe lè mójútó ọ̀rọ̀ okòwò ọ̀rọ̀ káràkátà lu tán pè lọ́rọ̀ ajé mi ò fẹ́ pè lọ́rọ̀ ajé ni o náà ṣẹ́rí ìròrí wọn tí wọ́n ní yìí ó yapa ó dẹ̀ takò gbóná ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina ní ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ń ṣe hajjatul wadaa hajju tánàbí fi dágbére tí ọlọ́run bá nìkan sọ àyíká rẹ̀ pé al-yawm ọlọ́run bá ń lọ́jọ́ òní ọjọ́ ẹ̀dẹ̀ ọjọ́ àrọ́fà ọlọ́run bá ń lọ́jọ́ òní akmaltu lakum dinakum èmi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala mo ti ṣe ẹ̀sìn yín ní tó pé mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín pérépéré wa atmamtu alaykum ni'mati èmi ọlọ́run ọba àdìkẹ́lá dẹ̀ ti ṣe ìdẹ̀ra mi ní tó pé mo ṣe ìdẹ̀ra mi ní pípé lẹ́yìn lórí wa raditu lakumul islam dina lónìí sì ni èmi ọlọ́run ọba àdìkẹ́lá ti yọ́nú sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn èmi ọlọ́run ọba ti yọ́nú sí islam fún yín lẹ́sìn tẹ́sìn tẹ́fìrí yọ́nú èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so ìròrí wọn tó ní nípa islam yìí ó tako àyà yìí àyà tó wà ní suratul maida àyà lẹ́kẹta ó so ṣẹ́rí òfin ṣẹ̀ríà òfin islam òfin tó pé ni ṣẹ́rí ibi tí mahalu shahid nínú àyà yìí ó ní aliyahuma akimaltu lakum dinakum ọlọ́run ọba ní lónìí tí ṣe ọjọ́ àwọ̀fà yìí èmi ọlọ́run ọba àlejò láti ṣe ẹ̀sìn yín àtòfin ẹ̀sìn yẹn mo ti ṣe ni tó pé so àwọn eléyìí gbà yìí pé òfin yẹn ó wà naqisah alìdíáhù bíi anna shari'ata naqisah so àsọyí pé ìmọ̀ kílèmù pé ṣẹ̀ríà ò pé òfin yẹn ò pé tó ń tá lè lò tí gbogbo ìjọ wa gbádùn à sẹ́yìn náà afá ẹ̀ mọ nǹkan tẹ́yìn sọ ni à ṣé òfin ṣẹ̀rí àlàfẹ́ máa lò fún gbogbo bí nǹkan ṣe rí ṣé tí tó bá jẹ́ sí pásìkò ànẹ́bì mi nígbà yẹn báwùjọ ṣe rí nígbà yẹn pé ìṣúlù àwọn ọ̀làjú tó báyìí kí ẹ máa sọ ni àwùjọ tí ò sọ́làjú ni ọ̀wá ń sọ yí pé ṣẹ̀ríà òfin àwọn ará oko ni kèrè sòfin tó ṣe déédéé tó sì bá mu lásìkò yìí pé because nǹkan ti àfa nǹkan ti yàtọ̀ sí nǹkan tẹ̀ ń sọ yẹn náà sẹ́yìn àfa yìí lẹ fẹ́ gbéjọba lé lọ́wọ́ ẹ̀yìn àfa yìí ẹ̀yìn ará oko náà ẹ̀yìn àfa náà ẹ̀yìn máa wà mọ́sálásí sẹ́yìn àfa àwọn èèyàn máa bá yín mọ́sálásí sẹ́gbọ́ sẹ́tígbọ́ sẹ́tí ọ̀dà sábà yín sì ẹ̀ máa wà mọ́sálásí a lè gbéjọba lé yín lọ́wọ́ ẹ̀gbẹ́rún ìròyìn yẹn because wọ́n gbà wípé àṣẹríà tó náà ké sọ̀tún wọ́n gbà pé ṣẹ̀ríà ó dínkù mo sọ wípé al-intikhabatu fataha fatahatil baba fatahatil baba ala masra'ihi lil iddi'ahi bi anna ash-shari'ata naqisatun ó sílẹ̀kùn lẹ̀ lábala méjèèjì gbágádá ó sílẹ̀kùn yẹ gbanyawu fún ìròrí pé ká sọ wípé ká kílèmù wípé ìsìláàmù òfin ṣẹ̀ríà òfin tó dínkù ni wàlídìí ààhì أنها لا تقوم لا تقوم بكل مهام الأمة àti láti máa kílèmù wípé ṣẹ̀dá islam ò lè bíya gbogbo bùkátà ìlúmọ̀ yìí sòtọ́ lọ́wọ́ balẹ̀ jẹ́rẹ̀ sọ pé al-yawma akmaltu lakum dinakum lọ́jọ́ òní ti sọ́jọ́ arọ́fà èmi ọlọ́run ọba ti parí òfin ẹ̀sìn ẹ̀sìn yín èmi ọlọ́run ọba ti parí rẹ̀ òfin tó pé ní tí ò dínkù gbogbo nǹkan tá a dé bùkátà sí lọ́wọ́ ti parí tanyanyan kódà tálíkì àmọ́ ọlọ́run bó fi dé gbogbo òfin tá a ní bùkátà sí tá a fi máa ṣègbésí ayé wa tá a fi máa sin lọ́wọ́n ba tá a fi máa darí ìgbésí ayé wa wọ́n bá ní sin lọ́wọ́n ba ti parí ẹ̀ pátápátá síwájú ká nàbí tó lọ. wa aslamtu alaykum ni'mati èmi ọlọ́wọ́n bá jẹ́ parí nẹ́ẹ̀mẹ́ èmi ọlọ́wọ́n ba ìdẹ́rẹ́ èmi ọlọ́wọ́n ba mo ṣe ní tó pé tí ò dínkù ní lórí wa raditu lakum al-islam dinan èmi ọlọ́wọ́n bá dẹ̀ yọ́nú sí islam lẹ́sìn tẹ́sí rí yọ́nú èmi ọlọ́wọ́n ba ṣe rí islam islam kọjá pé à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ zaka nìkan gbogbo nǹkan yẹn gbogbo ohun tí a lò nínú ìgbésí ayé wa tá a fi pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá ṣe darí àwùjọ bá ṣe ṣèjọba so bá ṣe ṣe ìlú bá ṣe ṣe ọ̀rọ̀ okòwò káràkátà wa tó ń pè lọ́rọ̀ ajé bá ṣe ṣe náà bá ṣe ṣe omi bá ṣe bá ṣe lòjọba tí gbogbo ìlú ọ̀gbádùn gbogbo ẹ̀rọ náà màlúkẹ́ ti parí sínú òfin islam so káwọn kan wá sọ wípé eléyìí báyìí òfin tí ò pé ni sòrò nǹkan báwọn nínú àwọn mafatid eléyìí tí democracy àti ìdìbò sí ìjọba democracy tó gbé wá sáwùjọ ni ẹlẹ́ẹ̀kọkànlá ádámù mùtàbá àti rọ̀súlì sallallahu alaihi wasallam fi muwajahati al-a'da àìtẹ̀lá nẹ́bì sallallahu alaihi wasallam àìtẹ̀lé ìlànà nẹ́bì àìdẹ̀tẹ̀lá nẹ́bì sallallahu alaihi wasallam tó ibà nísìn fi muwajahati al-a'da nípa bá ti dájú kọ àwọn ọ̀tá ìsìláàmù àtẹ̀lá nẹ́bì bẹ́ẹ̀ ṣẹ́rí ìlànà kádìbò yẹn ìlànà yẹn ìlànà tó yapa sí ìlànà tánàbí sallallahu alaihi wasallam fi dájú kọ àwọn ọ̀tá ni so gbogbo ẹ̀yin tẹ́ ń pe àwọn èèyàn lọ́sibí ká máa dìbò ẹ̀yin pé àwọn lọ́sibí ká lọ gba káàdì ká má fi ìjẹ́rìí wọn pamọ́ ìlànà tẹ́ ń pè wọ́n sí yẹn ìlànà tó jẹ́ sí pé ó tako ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lórí bá ànábì ṣe dájú kọ àwọn ọ̀tá ni kò sí nǹkan kan tí ẹ̀ ti torí ẹ̀ sí bẹ́ẹ̀ òun náà ní pẹ́ wípé ọ̀nà táwa náà lè fi dájú kọ pé báyìí sìn a ní di a second class citizen so ọmọ ìlú tó wà nípele ẹlẹ́ẹ̀kejì tá à ní sí nípele alákọ̀ọ́kọ́ ní pé ní second class citizen ni ọmọ ìlú tó yẹ pé ìpele ẹ̀kejì ló wà tó sì ìpele àkọ́kọ́ ìpele àkọ́kọ́ làwọn tí wọ́n lọ́lá jùlọ nínú àwọn ọmọ ìlú so pé báwo la ṣe ní bọ́ sí irú ìpele yẹn tá à ní di second class citizen nínú ìlú wa so ọ̀nà tá à ní gbà di second class citizen òun náà káwa náà ṣe kí ni káwa náà bọ́ síbi ètò ìdìbò democracy tábà ti bọ́ síbi ètò ìdìbò democracy yìí so àní gbà fún wọn kán sọ wá di kán sọ wá di ẹni tí ò wúlò ẹni tí ò jámọ̀ nǹkankan àbẹ́ni tó yẹ sí pé ìpele kejì lọ́rọ̀ rẹ̀ wà nínú ìlú so ṣebí ní tẹ́fẹ́ fi tẹ́fẹ́ fi dáàbò bò náà nìyẹn wíwá báyìí sì ẹ fẹ́ wò pé bó o láyé fẹ́ kojú àwọn ọ̀tá ìsìláàmù yìí so nínú ìlànà táwọn náà tán gbé wáyé wíwá báyìí sì so ẹ fẹ́ kojú àwọn ọ̀tá ìsìláàmù lórí bí wọ́n ṣe ní rí islam dojúbolẹ̀ nínú ìlú wa báwọn ṣe ní bàtà mùsùlùmí jẹ́ ṣé ìlànà tánàbì tó tánàbì gbé kalẹ̀ láti fi dájú kọ àwọn ọ̀tá nìyẹn tó láti pè ní ádámù mutaba'ati rasuli sallallahu alaihi wasallam fi muwajahati al-a'da so in ti bẹ́ẹ̀ bí ìbò tẹ́ ń pe àwọn èèyàn lọ sí ìwé kan lọ dì í òun náà ni àyè máa tẹ̀lá nẹ́bì sallallahu alaihi àyè tẹ̀lá nẹ́bì ní ojú pàna báwo láti dájú ìjà kọ àwọn ọ̀tá bóòlù ànábi ṣe dájú ìjà kọ wọn sanni sọlá sọlá sọ fáwọn sọhábà pé ẹ̀yin náà lọ wọ ẹgbẹ́ tí ẹ fi gbà tẹgbà díje sí ipò ìjọba mẹ́kà ni ṣé àwọn ànábi àtàwọn Abubakar àtàwọn Umaru ṣé àwọn èso ọmọ ìlú ni àbí wọ́n gbé wọn wá láti ibì kan ṣé bá ọmọ ìlú làwọn náà bona fide ọmọ ìlú ọmọ ọkọ ìlú àwọn èèyàn ńláńlá ni wọ́n ìdílé wọn ìdílé tó ńláńlá ni wọ́n lórí báyìí sáwọn Usman àwọn Ali gbogbo àwọn táwọn wí sáwọn ní èso ọmọ ìlú táwọn níwọ̀n èso ọmọ níwọ̀n èso ọmọ bíbí níwọ̀n èso bíbí tó ní bíbí nínú ìlú mọ́kà ni wọ́n ní bíbí náà kí ló dé táwọn náà ṣe wò wípé náà ìjọba mẹ́ta yìí o àfi kájọ dúró àjọ gbàjọba yìí ni o so a lè gbà kájọ amáyé káàdì sọ fáwọn sọ fáwọn èèyàn náà yìí pé ẹ̀yin náà gbogbo ọ̀nà tẹ́yìn náà gbà kó sí inú ìjọba mọ́kà tó fi jẹ́ wípé àwa mùsùlùmí àti wọn làjọ máa ṣe ẹ̀ lọ kó síbẹ̀ tí bá nàbí ṣe ṣèjọba nìyẹn tí bá nàbí ṣe dájú kọ ọ̀tá nìyẹn so ẹ̀kàn ẹ̀kàn ẹ̀kàn sí àwọn èèyàn lọ́nà ẹ̀kàn sí àwọn èèyàn lọ́nà wúwo àwọn kan tẹ̀ ń ṣe yìí àwọn kan yìí burú gan ó ní kò fi fọ́ nígbà láàyè láti dákẹ́ ká máa wò yànnà gẹ́gẹ́ bí òwe tí mo pa níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pé bá ní ká dáwọ́ rẹ̀ yóò sún jẹ ni a lè dá yín dáwọ̀ nǹkan yìí a lè dá yín dáwọ̀ nǹkan yìí àwa náà gbìyànjú tiwa náà fẹ́ni tó bá fẹ́ gbọ́ fẹ́ni tó bá fẹ́ mú òdodo àwa náà so tá a bá rí àwọn tọ́lọ́wọ́n bá lé Allah subhanahu ta'ala tó bá fẹ́ yọ nínú àwọn tẹ̀sí kó tàn jẹ́ bá ọlọ́wọ́n bó yọ wọn tí ọlọ́run bá ní kí náà bá jẹ́ kọ̀mọ̀nà máwọn tẹ́tí kó bàjẹ́ bá a ní jìyà pé àwa náà dáríkẹ́ àkáwọ̀ gbéra àsọ tiwa lọ́jọ́ gbéra fìyàmọ̀ torí pé tọ́lọ́run bá rán wa ní káwa sọ ṣe rí fáwọn yóò gbọ́ yẹn ẹ̀yìn yẹn ọlọ́run ọba ló ní orí báyìí sìn ọlọ́run ọba ló ní ọlọ́run bá rí káàdì sọ fún àdàbí gbéra níbi máa hàn rẹ̀ lè a bá ti sọ alihamudulilayi tó jó sí jẹ́ àwa ti mú kúrò nìyẹn tẹ́rí àwọn èèyàn kan tó ti gbàtàn jẹ pẹ̀lú yín tí ò bẹ́ àwọn àgbà tó àwọn ni wọ́n mọ̀ bẹ̀tẹ̀ alhamdulillah àwọn tó ń jọmọ ìyá tán fẹ́ ṣe dáadáa wọ́n ń bẹ àwọn èèyàn ò tẹ̀lé yín ṣùgbọ́n àwọn mùsùlùmí tó yẹ sí pé wọ́n fẹ́ jayé àwọn mùsùlùmí tó yẹ pé wọ́n fẹ́ lò fẹ́nu àwọn náà ló ń tẹ̀lé yín àwọn èèyàn náà wà láwa náà wà ń sàánú pé ah, bóyá lè rí inú wọn àwọn tó náà bá lè kẹ́ lọ́yọ̀ òun ni gbogbo àwọn ìgbìyànjú táwa náà ṣe kọ́ náà wà kó fún àlùbáríkà sí wọ́n yé bá yín sìn so eléyìí táwa ń mọ̀ nígbà tí a kà kan ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam ó ní pé òjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala da'a ila tawhid ìgbà tó wà nílé ayé ó ń pèpè lọ síbi ìjọkan ṣoṣo ọlọ́run bá ní ó ń pèpè lọ síbi tawhid ni ó yẹ báyìí sìn wa hadhara min ash-shirk òjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń kìlọ̀ fáwọn èèyàn kó ń bí ká má dà nǹkan papọ̀ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká má dà nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba ẹ̀ ká má ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ó lẹ́ ń kìlọ̀ fáwọn èèyàn kán jìnnà ṣẹbọ ṣíṣe so eléyìí tẹ́ rí yìí pépé tánàbí gangan ni kìwáàmù dáwùlàtì ìsìlámìyà òun ni o kìwáàmù dáwùlàtì ìsìlámìyà nǹkan tó gbé ìjọba ìjọba ìsìlámù tó gbé dúró nìyí الدعوة إلى التوحيد والتحذير من الشرك الدعوة إلى التوحيد والتحذير من الشرك kápẹ́ àwọn èèyàn lọ síbi ìjọkàn sọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kádẹ́ kìlọ̀ fáwọn èèyàn kálẹ̀ àwọn èèyàn kún bí ẹsẹ̀ kó níbi ẹbọ ṣíṣe so eléyìí ní qiwamu dawlati islamiyya báńdà bí ṣe nìyẹn kò ń ṣe pé káwọn pa mùsùlùmí sí pé síbi pé káwọn náà ṣe kí ni ká lọ darapọ̀ máwọn àwọn kèfèrí ká lọ darapọ̀ máwọn pòkì ká lọ darapọ̀ máwọn oníbàjẹ́ wíwá nísìn nítorí pé wọ́n fẹ́ protect Islam alábì ò ṣe anabi sallallahu alayhi wa sallam lam ya'mal al-intikhabati ma'al kuffar lam ya'mal al-intikhabati ma'al kuffar anabi sallallahu alayhi wa sallam ò ṣe kíni kó dìbò kó kópa níbi ìdìbò pẹ̀lú àwọn kèfèrí orí bá nísìn nǹkan tó náà bá nígbàdà ìsọ fún wa ni pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run bá nígbà sọ wípé ìrìn ànábì sọ fún wọn wípé tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba ń tòótọ́ qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run bá ń tòótọ́ tó bá yẹ pé torí ìfẹ́ ọlọ́run ọba lẹ fi ní káwọn èèyàn lọ gba káàdì nítorí ìfẹ́ ọlọ́run ọba torí ìfẹ́ islam torí ìfẹ́ àwọn mùsùlùmí lẹ fi ní káwọn mùsùlùmí lọ darapọ̀ mọ́ òṣèlú òṣèlú democracy ọlọ́run ọba nípa ìfẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run bá ń tòótọ́ bẹ́ẹ̀ ṣe ń claim ẹ̀ tẹ́ ń tàwọn ẹ̀jẹ̀ yẹn fásitẹ́ bí ewu ni èmi ànẹ́bì ní kẹ́ tẹ̀lé tàbá fẹ́ tẹ̀lé ànẹ́bì ṣé ń tẹ́ ń pèpè sí yẹn láàmú pèpè sí ń tẹ́ ń pèpè sí yẹn ànẹ́bì pèpè sí yóò ṣèdíde kúmọ̀ lọ tó bá ti wá ṣe báyìí ọlọ́run bó nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum ọlọ́run bó dẹ̀ ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín kí ó ṣe àforíjì wọn fún yín wallahu ghafurur rahim ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ọba oníkẹyìn ẹlẹ́ẹ̀kejìlá pírípàsìkò ti lọ inshallah karim pé ẹlẹ́ẹ̀kejìlá iná láàdúró sí lónìí pẹ̀lú gbọ́lọ́run á tẹ̀síwájú tó wà ní al-intikhabat òun náà ni al-istihza'u bil-kitabi was-sunnati al-istihza'u bil-kitabi was-sunnati waja'aluhuma ra'yan min al-ara'i qabilan lil-akhdhi war-radd Allahu akbar aburú yìí ní agbára gan nínú aburú tó wà nínú ìbò dídì ni al-istihza'u bil-kitabi was-sunnah nínú ìbò dídì ìfi tírà Ọlọ́run ọba àti hadith wa nabi sí yẹ̀yẹ́ nínú àwọn aburú tó wà ń bẹ̀rẹ̀ àríkìzáú bílkìtàbí wàsúnnàtì ọ̀nà tí ìwé ń gbà tẹ́lẹ̀ àṣàlàyé rẹ̀ lábẹ́ kókó yìí o lábẹ́ mọ́sádà yìí o àṣàlàyé o pé ọ̀nà wo ni ètò ìdìbò dídì ètò ìbò dídì láti láti bọ́ sí láti um, láti ṣe ìjọba láti díje fún ìjọba ọ̀nà wo ló ń gbà fi tírà ọlọ́run ọba alukur'an ló ń gbà fi ṣe yẹ̀yẹ́ ọ̀nà wo ló ń gbà fi sunna anabi hadith ló ń gbà fi ṣe yẹ̀yẹ́ wàjà ra'yan minal àárọ̀ ṣẹ́rí ètò ìdìbò ó gbé alukoran àti sunna ó gbé sípò ìròrí kan náà àwọn ìròrí tí ń bẹ náà ni tó yẹ pé ìròrí yìí náà qabilani lil akhdi wa raddi òun náà ṣe kí ni ó fààyè gba pé ká gbà á tábàtí kọ́ tẹ́wa lọ́rùn ká sì takò tí ó bá tẹ́wa lọ́rùn orí bá ní sè tó bá ní ó fẹ́ koran wa àti ìròrí hadith wọ́n wò pé wẹ́l ìwọ náà mú ìròrí kan wá nìyẹn ẹ̀yin tó kù náà kí ní olùdíje yìí náà mú wá sẹ́yìn náà ní nǹkan ẹ̀rí nǹkan so wọ́n sọ koran àti sunna di ìròrí kan tó yẹ pé ẹni tó bá mú wá òun múrò orí kan wá ni àwọn míì náà ni àwọn náà lè múrò orí míì wá tó tako àkìtàbà àti súnà ṣé bọ́lá wọn bá àdékẹ́ ṣe gbé àkìtàbà àti súnà kalẹ̀ fún wa ni tọ́lá wọn bá àdékẹ́ láà tí ó bá ti sọ̀rọ̀ nínú alukur'an tí ànábì sallallahu alaihi wasallam bá ti sọ̀rọ̀ nínú hadith kò sí orí kankan mọ́ lọ́dọ̀ àyẹ̀sìn ọ̀rọ̀ ti parí ẹnìkan kan ò tó gbọ́dọ̀ lóhun láì dí àkankan mọ́ àbóhun ní kankan mọ́ ṣùgbọ́n nù ìdìbò democracy nílé ìgbìmọ̀ asòfin wọ́n rí Quran àti sunna gẹ́gẹ́ bí ròrí kan nínú àwọn ròrí tí ń bẹ ni tó jẹ́ sí pé òun náà ṣe kí ni òun náà fààyè gba ìyẹn ni pé àwọn lọ́dọ̀ táwọn so àwọn gbà yí pé lọ́dọ̀ táwọn ìròrí kan tó jẹ́ pé àwọn lè gbà táwọn bá rí pé ó pé àwọn táwọn bá gbé sílá káyà àwọn tó bá pé àwọn ni àwọn ti lè takò tí ò bá pé àwọn wọ́n ṣe rí Quran àti sunna sí nìyẹn nílé ìgbìmọ̀ asòfin wọn gbà kó prevail kódà tí wọ́n máa ń sọ ni wípé ẹ lọ wo ní òfin tó wà ní penal code ni pé gbogbo ìgbàkígbà tí òfin kan tó bá forí gbárí pẹ̀lú òfin táwọn gbé kalẹ̀ yìí so this law shall prevail ẹ bèrè lọ́rọ̀ àwọn tó ṣe lọ wọn gbọ́dọ̀ má kọ so wọ́n gbà yí pé gbogbo ìgbàkígbà tí òfin kan àbí ìlànà kan àbí ìròrí kan tó bá fi lè tako ìròrí táwọn gbé kalẹ̀ àti ìdájọ́ táwọn gbé kalẹ̀ àtòfin táwọn gbé kalẹ̀ tó bá fi lè tako this law shall prevail òfin tàwọn táwọn gbé kalẹ̀ tí wọ́n jẹ́ lóńtẹ̀ yẹn òun yóò ṣe kí ni òun yóò borí òun yóò lékè ẹ̀rí nǹkan allah akbar ibi tẹ́ ẹ ní káwọn yẹn lọ gba káàdì tẹ́ ẹ ní káwọn yẹn lọ gba fọ́ọ̀mù kan máa lọ nìyẹn ẹ fẹ́ báyìí àwọn èèyàn jẹ́ ni ẹ láàánú islam ẹ láàánú àwọn mùsùlùmí àwọn tẹ́ ẹ rán lọ yẹn ẹ fẹ́ bà tiwọn jẹ́ ni ẹ fẹ́ bà islam wọn jẹ́ ni ẹ fẹ́ jẹ́ kí wọ́n dé pẹ̀lú àlàáfíà ẹ̀yin tí wọ́n ń tàn ẹ̀yin tí wọ́n ẹ̀yin náà ẹ bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ẹ má ti torí ń tẹ́fẹ́ jẹ́ ń ẹ má ti torí àǹfààní ayé tẹ́fẹ́ jẹ́ ń ẹ padà kú fa ẹ padà kú o gbogbo bá ṣe òkè ẹja ayé tó gbogbo bá ṣe òkè ẹja ayé tó ẹ padà kú náà ni pé bá yín sìn so òun náà ni gbogbo àjọ ń lò lọ yìí pé bá yín sìn làjọ ń lò lọ yìí mélòó ló kù náà ní sin báyìí kọ́nà ọba kó jẹ́ kó pọ̀ bó bá ti wù kó pọ̀ tó mélòó náà ló kù tá fi tá fi kú ilé ayé yìí bó bá ti wù kó pọ̀ tó mélòó ló kù tá lò ilé ayé yìí tó yẹ pé nítorí ìfẹ́ nú torí àǹfààní tí wọ́n náà fẹ́ jẹ owó orí fatuwa kan tó rò pé bóyá bá fẹ́ nú ẹ̀ mú favour rẹ̀ o pé àwọn náà ń sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó padà bàjẹ́ tó bá débẹ̀ ó kábàámọ̀ ó kábàámà tó wáyé pọ bá lẹ́sìn tòótọ́ tó pọ fẹsẹ̀ sìn tòótọ́ sí èsì pé bóyá ìwọ kankan fẹsìn ṣe ń fẹsìn ṣe bójúbójú tẹ́lẹ̀ ni ìwọ náà fẹ́ ga yé ni ìwọ náà fẹ́ di olórí ọfẹ́ gun mọ́tò ńláńlá ọfẹ́ ká máa fa sàyẹn ní ìtẹ̀lẹ́ lẹ́yìn ẹ bá yín sìn ìwọ náà fẹ́ máa ọfẹ́ máa ọfẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ so ẹ má jẹ́ ká tàn yín ẹ má jẹ́ kí wọ́n tàn yín so ẹ bá yín sìn so ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ fi majlisi nawab nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin òun náà ń pè ní majlis nuwab ilé ìgbìmọ̀ asòfin àwọn house of representatives àwọn representative náà ń pè ní anuwab lọ́ba nísìn so àwọn ilé ìgbìmọ̀ asòfin kékeré ni àbítàgbà ní ti ń ṣẹlẹ̀ nínú ilé ìgbìmọ̀ asòfin lọ́ba nísìn òun náà ni wípé so wọ́n wọ́n wọ́n gbà wípé kìtàbà àti sunna làwọn máa lò pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mẹ́rin wánú Al-Qur'an àti sunna ọ̀rọ̀ ti parí ní táwọn ó ṣe nìyẹn ẹni tó bá ti rẹ́rìí mú wa rọ́ o nígbà yìí sìn ìròrí tó ń kálukú bá fẹ́ fi sọ̀rọ̀ ni wọ́n á gbé ìròrí tí wọ́n fẹ́ fi sọ̀rọ̀ òun náà ni pé bóyá inú Quran ló ti rí àbí inú hadith ló ti rí kò sí problem tẹ́lẹ̀ mi náà bá rí ìròrí mi nínú nínú tíra mi náà àbí inú ìwé mi náà tóun náà gbàgbọ́ kò sí problem gbogbo bí tó bá ti rọ́gbọ́n gbé wa kájọ gbé ìyẹ̀wò tába gbé yòówù tó rí pé pè wá àgbà tába rí pé pè wá àgbà ó ti kọ̀ fún wa ká máa jòkó ti irú àwọn tó bá ń ṣerú nǹkan báyìí allah akbar so àwọn yẹn lẹ́yìn sọ fáwọn mùsùlùmí ká lọ máa jòkó ti ká lọ kó sí wọn láàrin ọlọ́run bá allah subhanahu wa ta'ala ti kọ̀ fún wa an mujalasati man hadha haluhu an mujalasati man hadha haluhu ọlọ́run bá àlékẹ́ láti ní ó ti kọ̀ fún wa ká máa jòkó ti irú àwọn tó bá yẹ pé irú ìṣesí tí wọ́n ń lò rèé irú ìṣesí tí wọ́n ti ń bẹ pẹ̀lú wọn ni ọlọ́run bá àlékẹ́ sọ pé wa qad nazzala alaykum fil kitab أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا, يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم ọlọ́run bá ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala qad nazzala alaykum fil kitab ọlọ́run bá ní dájúdájú ọlọ́run bá ti sọ ọ́ kalẹ̀ fún yín ó sọ ọ́ kalẹ̀ lẹ́yìn lórí nínú tíra náà títà al-Qur'anul Karim an idha sami'tum ayatillah wípé tí ẹ bá gbọ́ àwọn ayé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni ó kàfàrò bí àtọ́ ń ṣe kẹfẹ́ pẹ̀lú ìbẹ́ṣe máa ń ṣe ní májísù nùwàb nílé ìgbìmọ̀ asòfin tẹ́ ẹ bá ti gbọ́ abẹ́wà níjòkó kan abẹ́wà láàyè kan tí yẹ pé wọ́n ń fi ayé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe yóò kàfàrò bí wọ́n ṣe kẹfẹ́ pẹ̀lú ayé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa yustahza'u biha wọ́n dẹ̀ ń fa ayé ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ibi tó jẹ́ pọ́lọ́wọ́n bá àlíkẹ́ sọ pé àgbọ̀rọ̀ jòkó pẹ̀lú wọn falátakù ẹ̀dọ́ máàhùn hatta yakhudu fi hadith nìkan yìí yìí tó fi túbá kún bí mọ́ ṣe kèsìrí pẹ̀lú alukoran àti sunna yẹn yìí tó fi túbá kó bí mọ́ fi alukoran àti sunna sí yẹ̀yẹ́ yẹn bá ṣe ń ìgbìmọ̀ asòfin yẹn ó dìgbà tán bá tó túbá kó ń yẹn yẹn tán láwọn òṣèlú ẹ̀ innakum idhan mithluhum ọlọ́run bá ní torí pé tẹ́ ẹ bá ń jòkó tì wọ́n nígbà tán bá ń wúrú àwọn wàyí nígbà tán bá wà lórí irú lórí tán bá wà lórí irú ìlànà yìí tẹ́ bá ń jòkó tì wọ́n tún yẹ pé nígbà tán tún bá kú ń bẹ̀ nígbà tán wà pẹ̀lú irú lórí yẹn ni tó pé bá ń lò nìyẹn ní tí wọ́n fi ń tí háàlù wọn nìyẹn pẹ̀lú al àti sunna ọlọ́run bá ní ìdájọ́ kan náà ni a fún yín ẹ̀yin náà ti dìbì wọn nìyẹn ẹ ti so eléwà nù Suratu Nisa fourteen nù Suratu so eléyìí báyìí ni pẹ̀lẹ́ kejìlá nínú àwọn fásit eléyìí táwọn láǹfààní lónìí láti mú wa fún wa torí pásítọ̀ sí lọ. òye báyìí sìn pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala a tún máa wá sọ́là a máa tẹ̀síwájú nígbà tí ọba tó kan ìdánilẹ́kọ̀ọ́ mi tó ń bọ̀ wá. tó gbogbo àwọn nǹkan kàkà ìjọba gbogbo mùsùlùmí tó bá gbọ́ nǹkan yìí gbogbo mùsùlùmí tó bá yẹ bá nífẹ̀ẹ́ sìn gbogbo mùsùlùmí tó bá yẹ pé ó bá mọ̀kàngá kò ní ìfẹ́ nu tó fẹ́ sin lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó dẹ̀ máa pa wálé ayé yìí láti wá sin lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ni. tó yẹ báyìí sìn so àti àwa sin náà bá tó sì gbà wípé òun gbọ́dọ̀ kọ́kọ́ mójútó orí ara àwọn náà bóòlù ń ti fẹ́ la ara àwọn kúrò níbi iná àtàwọn ará ilé òun kété pé wọ́n sọ pé òun fẹ́ lọ máa du orí àwọn olórí tó yẹ pé tòun padà wá bàjẹ́ òun fẹ́ sọ orí olórí àwùjọ padà gbé tòun lọ gbogbo mùsùlùmí tó bá mọ ti ń ṣe bẹ́ẹ̀ kò ní bá wọn tẹ̀lé gbogbo orú àwọn fàtáwá eléyìí tí ò lálàáfíà eléyìí tí wọ́n ń pàṣẹ káàkiri ó tún wá ba nínú jẹ́ lọ́jọ́ ọdún ní lẹ́gbẹ̀rún fatuwa yìí bá jáde fún gbogbo àwọn mùsùlùmí lọ́jọ́ tó yẹ pé gbogbo yìí ti jáde tẹ́rì crowd ẹ wá ti target ọjọ́ yẹn tó pẹ́ ti mọ̀ pọ́jọ́ tẹ́rì crowd jù nìyẹn ọjọ́ tẹ́ pa àtòrí tútù àtòrí gbígbẹ lẹ́kọjọ àtàwọn tí ń wá halkọ yìí àtàwọn tí ì wá so ẹ̀jẹ̀ kí ni ẹ wo ọjọ́ yẹn sọ̀sọ̀sọ̀sọ̀ ọjọ́ ọdún ẹ̀fín pèpè sí òṣèlú láti ṣe kí ni láti ṣàkóbá ńláńlá fáwọn mùsùlùmí so ẹ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ náà nìyẹn so àwa ti mọ ibi tẹ́ ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣé pàjẹ́ pẹ́ ti mọ ibi tẹ́ ń lọ àwọn èèyàn kan tá a kàn kìlọ̀ fún ni wọ́n mọ̀ náà rò pé bóyá àbí nǹkan míì ni wọ́n sọ pé bóyá àbáǹṣe kèéta yín ni àbí kìnní tàbí wàhálà wà pọ̀ ni àwọn èèyàn tí ó mọ̀ ni àwa ti mọ ibi tẹ́ ń lọ àwa mọ ẹ̀yin náà dẹ́ mọ̀ pa mọ́ ibi tẹ́ ń lọ ẹ mọ̀ pa mọ́ orúkú tó tẹ́ ń pè kọ́lọ́n ọba lọ́sọ̀ fún àwọn kọ́lọ́n kó fọyín ọmọ yín kó dẹ̀ fọ̀nà mọ gbogbo àwọn tí wọ́n ti gbà tán jẹ pẹ̀lú àwọn ìrújú àtàwọn ìfẹ́ ọba lọ́sọ̀ fún àwọn ọba àdékẹ́wà alhamdulilahi lẹ́dí àfáànà mímọ̀ tọ́lákùn bíi ọ̀fàgbọ́lànà alákẹ́sìrì mímọ̀ kọ́lákọ́ tẹ̀fìlà àdúpẹ́ fọlọ́run ọba ọba tí ó là wá kó ń bí àdánwò tó fi kàn yín tó sì gbọ́lá fún wa lórí gbogbo àwọn ẹ̀dá tó dá ní ìgbọ́lá fún tọ́hàn àdúgbọ́lá ọba lọ́sùn fáwọn tara kó sàlékún ìmọ̀ náà wa kọ́lọ́n ọba àbíkà kọ́tọ́ wa sọ́nà kọ́lọ́n ọba kó mú wa dúró kọ́lọ́n ọba kó má jẹ́ ayé gẹ̀rẹ̀ hādhā wallāhu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh